àlejò mi ẹ jẹ́ ká wo inú kókó ọ̀rọ̀ tá a fẹ́ sọ lénìí gangan nípa yíyan iṣẹ́ ìṣe tó jẹ́ eré sinimá àgbéléwò láàyò láti fojú sùn bíi kàríà tayàn láàyò gẹ́gẹ́ bí bàbá wa pa Adébáyọ̀ Fálétí kọ́lọ́run bá wa fọ̀run kẹ́ bàbá wọ́n jáde láyé ní ọjọ́ kẹtàlélógún oṣù keje ọdún tá a wà nínú ẹ̀ yìí. Hmm bàbá jẹ́ ẹni tó yan iṣẹ́ yìí láàyò ṣe mọ̀ bàbá ti yàn án láàyò láti ìgbà tí bàbá ti parí iléèwé bàbá lọ sí iléèwé yunifásitì Ìbàdàn wọ́n ṣe masters wọn nínú ìmọ̀ àwọn kàwé gboyè nínú ìmọ̀ Gẹ̀ẹ́sì English ni bàbá ṣe wọ́n ní masters nínú English ní University of Ìbàdàn láti ìgbà tí bàbá ti parí iléèwé ni bàbá ti ń kọ àwọn ìtàn àròkọ bàbá ló kọ poem tá a ṣe tá a tẹ̀ fi ṣe exam literature nígbà tá a wà ní secondary school àbíkú bàbá ṣe hmm, àbíkú bàbá wa Wọlé Ṣóyínká náà kọ tiwọn bàbá ṣe àbíkú wọn kọ the humble àwọn náà ló kọ poem yìí bàbá tún máa ń kọ àwọn òwe ìtàn oríṣiríṣi bíi bàbá ló ṣe wọ́n rò bí wèrè ni hmm. ọ̀nà ẹ̀bùrú bàbá ló ṣe àwọn sinimá yẹn bàbá ló kọ àwọn ìtàn yìí àwọn ìwé wọn dẹ̀ tún gba àmì ẹ̀yẹ náà bákan náà ní ọdún 1995 ìwé wọn kan gba àmì ẹ̀yẹ tó tayọ jù bàbá tún wá ṣe àwọn bàbá ń ṣe àwọn sinimá bíi Ṣawórodé agogo èèwọ̀ tí iṣẹ́ bàbá wa Túndé Kèlání tá bá wo ìrìn àjò bàbá láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn a rí i pé ibì kan náà ni wọ́n dojú kọ bàbá ń gbé àṣà wa lárugẹ bàbá ló ló ló ló ló yí national anthem wa ti orílẹ̀-èdè nàìjíríà wọ́n yí láti èdè gẹ̀ẹ́sì wọ́n yí sí èdè yorùbá mm-hmm. ah, bàbá legend ni wọ́n ẹni tó jẹ́ pé a lè gbàgbé ní nàìjíríà yìí lápapọ̀ òun ni bàbá jẹ́ áfíríkà lápapọ̀ lè gbàgbé bàbá ìyẹn ló wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín wípé ẹ mọ̀ bàbá yìí sìn iṣẹ́ tó yàn láàyò ni òun náà ń ṣe gbogbo àná la rí àṣeyọrí wọn gbogbo wa la mọ nǹkan tí bàbá yìí ti ṣe tó ti gbé ṣe nígbésí ayé ìwà tá a jẹ́ Yorùbá nígbésí ayé àwọn òǹkàwé àti ọlọ́dandan ní ìdí iṣẹ́ tíátà gan ó ní iye àwọn ó ní àwọn èèyàn tí bàbá ti tán ti fọwọ́ kan ayé wọn tó jẹ́ pé láéláé ni wọ́n máa máa rántí bàbá tó tí èèyàn bá wá ní kòkè kò síṣẹ́ míì tó fẹ́ ṣe o iṣẹ́ tíátà yìí náà ló yàn láàyò pọ́nbélé gẹ́gẹ́ bí kàríà tó yàn láàyò kò níṣẹ́ mi mọ́ àwọn àǹfààní wo lẹ̀yin mọ̀ ipò wà ń bẹ̀ nídìí iṣẹ́ yìí. bẹ́ẹ̀ ni àǹfààní pọ̀ lọ́pọ̀lọpọ̀ nídìí iṣẹ́ yìí téèyàn bá ní pé iṣẹ́ tí mo yàn láàyò lélẹ̀ aṣáàrẹ̀ wọn ẹ̀gbọ́n wa kan náà ní dọ́sù tó yẹ pé iṣẹ́ tó yàn láàyò lélẹ̀ yìí wọn ò ṣiṣẹ́ mi bẹ́ẹ̀ ló dẹ̀ ń gbé wọn káàkiri káàkiri káàkiri kò síbi tán tí travel dé hmm. ìyẹn tí èèyàn bá yanṣẹ́ ìláyò tó bá dẹ̀ fi ọkàn sí kì í ṣe pé kéèyàn fẹnu yàn ọ́n pé iṣẹ́ ẹ̀ ni mo yàn láàyò kó má ní time because iṣẹ́ ẹ̀ máa ń gba time ẹ máa ní láti ní time ẹ máa ẹ wọ́n máa wà focus lórí nǹkan tẹ̀ ń ṣe hmm. ẹni tó bá ní time pẹ̀lú iṣẹ́ yìí iṣẹ́ yìí máa gbébi débi tó ibi tó ga hmm. ibi tó dáa. Hmm. ó tọ́ ni àǹfààní kan nìyẹn kí wàá ní ẹni tí kò wá tó yẹ pé kò ń ṣe full time o ó múṣẹ́ mi mọ̀ kí ni eh, àdójúkọ tí ó lè ní tó yẹ pé oníṣẹ́ mi tòun mú mọ kò ń ṣe òun nìkan ló yàn láàyò ó tún ṣiṣẹ́ mi mọ àdójúkọ wo lẹni irú ẹni bẹ́ẹ̀ lè ní. ṣe mọ̀ kan ní ajá ń rorò kò sọ́jú lé méjì àdójúkọ yẹn máa ń wá ń gbà míì tó yẹ pé èèyàn ò ní fẹ́ fìkan lẹ̀ ṣe kan èèyàn á tún fìkan lẹ̀ ṣe kan ni bóyá time tí wọ́n bá ti ń mọ̀yàn lọ́wọ́ ti ń mọ̀yàn lọ́wọ́ èèyàn dẹ̀ ní business míì tó ń ṣe tẹ́lẹ̀ bá pè lẹ́nìí tí ò bá ráyè tẹ́lẹ̀ bá ọ̀nà ògbéraga ni. Hmm ó máa di pé tẹnu bá dẹ̀ ti ń kún ẹ mọ̀ pé ibi tẹnu dé ẹsẹ̀ ò débẹ̀ kò dẹ̀ tún wá hmm. da náà kéèyàn tún wá ṣe é kó má tún ní nǹkan míì hmm. gẹ́gẹ́ bí ìlú ṣe rí nísìnyí torí iṣẹ́ tíátà ó máa help business téèyàn bá ń ṣe. Hmm. abala dáńláyà kó wà wọ́n náà la wà báyìí.